tọ́ sí mo tún láyọ̀ mo yìn ẹ́ lógo nítorí pé ìwọ ló ń bá wa ṣe ah lọ́tún lọ́tún là bọ́jọ́ gẹrugẹru là abẹ́wé kúkú ìdúgbòlóko Bikky television òkè òkè láwà òkè òkè náà ládẹ̀ máa wà ìpínlẹ̀ Ògùn ni mo wà tí mo ti gbọ́ ìpè ìyá mi ìyámọdé ní kájọlá àjẹsà nípínlẹ̀ Ọ̀ṣun pé àwọn ti ráàyè fún Bikky television pé a wá sọ́dọ̀ àwọn lónìí mo sáré fi bẹ̀yẹn lẹ̀ mi ì tí kúrò ń bẹ́ o mo ní jẹ́ sáré wá akó gbogbo kọ̀ lórí ó di ìpínlẹ̀ Ọ̀ṣun bá a ṣe ń dé ìyá ọmọdé làwọn ti ṣe tán àwọn àti gbogbo àwọn lọ́dẹ lọ́dẹ gbogbo wọn ti dúró ẹyin ẹyin ó jẹ́ àlọ́ pàdé wọn lọ́rùn náà kásáré bá wọn sọ̀rọ̀ tọ́ba tó ti ń ṣe tán mo tó padà sí ìpínlẹ̀ Ògùn nìyẹn màá fún yín tán nìyí lágbára ọlọ́run yóò ní tì iná ò ní tẹ́wọ́ yín agara ò ní dá yín ẹ ní fàìsàn lọ́gbà ojú yín ò ní fọ́ gbogbo àwọn ọmọ yín náà ló máa ṣe oríire ẹ máa fàdúrà ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ bá fẹ́ ká wá sí stéètì tìyín náà tàbí ká wá sílùú tí ń ẹfà tẹ̀jíṣẹ́ sọwọ́ àwọn ò wá àṣetán láti tẹ̀yìn lọ́rùn pẹ̀lú nǹkan tẹ́ fẹ́ ó yá ẹ jẹ́ ká lọ pàdé àwọn ìyá yìí mò ń bọ̀. ìyá mi bá ń fo ẹ bá ń kọ́kọ́ forí ọdẹ kí àwọn tí wọ́n wò wá kárí ayé akáàbọ̀ sórí ètò ìgbójú ọdẹ. àní ni mo rí bàbá mi kí n tó mọ bẹ́rẹ̀ ọdẹ lọ ìbà wọn fọjọ́ níjú mo ní eré mi dọ̀la gbogbo eléré ọdẹ láyẹ̀wò egungun ọdẹ àbí ìjó wìnì kèké àní lónìí mo rí bàbá mi bàbá mi àyìndé adégbòkú bí òjò bàbá mi ń bẹ ní àbìkan ẹni ẹ rí ẹbí ọjọ́ pápá tí fàtàrẹ lójú ń bẹ ní àbìkan àbá ní ọmọjọkùn kọ ọmọjẹ kò ló bàbá àdùn níbi ẹni fèbí pò fún ọrùn ní nǹkan bá ń jẹ lálákejì ni ọmọ bá wọn. ee bàrí bàrí. ní àwàládé àwàládé hm? àwàládé àwàládé hm. bàbá ládé adé náà tó òun àní lónìí mo fẹ́ forin yìí gbèsè gbogbo ńta bá máa ṣe àní pápápá là bá pa hmm? bàbá mi pápápá là bá pa jígán mi jígán mi là bá kì í ṣe. pápápá là bá pa jígán mi jígán mi là bá kì í ṣe pápápá là mọ́mí ó kọ yín lẹ́kùnrẹ́rẹ́ ó kọ yín lẹ́kùnrẹ́rẹ́. orúkọ mi ni ìyá ọdẹ adégbòkù bí òjò hmm. ìyábọ̀dé àdùnní ọmọ adé gbókù bí òjò ọmọ adé nù gbó la malẹ̀ lóhùn. Hmm. màmá o ìlú wo la ti wá bá yín. ìlú tẹ̀ tí wá bá mi ní ìlú kájọlà ìjẹ̀ṣà. kájọlà ìjẹ̀ṣà. kájọlà ìjẹ̀ṣà. ọdẹ ni. ọdẹ ni mi o àní ọ̀dà ẹ ló bí mi lọ́wọ́ mi ọlọ́dẹ bàbá mi <laughs> ọlọ́dẹ ni bàbá tó bí mi lọ́mọ bàbá mi àǹdí adégbòkù bí ó ní ìran wa ní ṣọdẹ ìran wa ní ṣọdẹ Awa ìṣọdẹ wù wọ́n ìran wa ní sọdẹ ayé sọdẹ wù wọ́n o ìran wa ní sọdẹ. ìrìn àjò sí ọdẹ yín bó ló ti bẹ̀rẹ̀ gan torí wípé eh, òkè tí ẹ̀kan yẹpẹrẹ ò lè gùn nínú igbó o lẹ́yìn ń gùn ẹ wọ ọbẹ̀ lọ ẹ pẹrẹ kó ńláńlá eh, ìrìn àjò sí ọdẹ yín bó ló ṣe bẹ̀rẹ̀. obìnrin hmm. ni mí ìgbà tí a wà ní kéékèèké hmm. tí bàbá wa ń ṣe ọdẹ tí wọn bá lọ oko ọdẹ tí wọn bá darí dé wọn fi hàn wá torí pé àjogúnbá ni àjogúnbá ni ọ̀dẹ̀ hmm. kì í ṣe pé bọ́yá àwa rí i pé àǹkan báyìí wà àjogúnbá ni tá àjogúnbá tí wọ́n bá ń lọ sígbó ọdẹ báyìí táwa wà ní kéékèèké àmọ́ bàbá mi máa ń gbé mi báyìí máa gbé mi kọ́ torí bí mo ṣe ṣe jẹ́ fún wọn bí wọ́n kí wọ́n tó rí mi bí ló jẹ́ kí wọ́n bàbá mi lọ láìkì mi bẹ́ẹ̀ máa gbé mi kọ́rùn báyìí máa lọ sí ìgbó ọdẹ tẹ́ẹ̀dẹ̀mí náà sì máa kéékèèké ṣùgbọ́n tó mú iṣẹ́ ọdẹ obìnrin kò lọ títí mm-hmm. ní tí òjò lọ títí ni pé obìnrin yóò lọ sí ilé ọkọ ẹni tó bá fẹ́ tọ́yún tó lọ ilé ọkọ bóyá ilé àgùsà lọkọ rẹ̀ gbé lọ sẹ́yìn lọ́mọ ọdẹ gbó lọ́run ní <laughs> tí òjò kí iṣẹ́ obìnrin iṣẹ́ ọdẹ obìnrin ó dàbí nù ṣùgbọ́n síbẹ̀ náà tó bá ti lè wà nínú ẹ̀jẹ̀ ó di dandan torí èmi yìí mo ọdẹ mo sọ mo sọ́de rí ní ìgboro Òṣogbo yẹn èmi ni àkọ́kọ́ obìnrin tó kọ́ sọ́de gbangba ni mo ti ń sọ yìí ọlọ́run ọba mi aláàánú ọba fún wa ní àlàáfíà ara àbáwá yásàlà èmi ni obìnrin àkọ́kọ́ tó kọ́ sọ́de lọ́dọ̀ òun ní fìgìláńtì. ní fìgìláńtì ẹ̀yin lóbìnrin àkọ́kọ́ tó kọ́ sọ́de àárín lórí àbẹ́rẹ́ àjẹbí ni sẹ́yìn ẹ̀yìn ṣe ọdẹ so ìyóò ní wípé ìyá àti bàbá àti ìyá tí wọ́n kọ sọ̀rọ̀ ọ̀dẹ̀ yìí ti sìn wọ́n fọwọ́ sí gbà náà. Ah, ṣùgbọ́n ilé haúsá ni mo àmọ́ fọ́kọ ilé haúsá ni mo ilé haúsá lẹ lọ gbogbo àwọn ọmọ mi pátá ilé haúsá mo bí wọn sí. kábíyèsí olódùmarè. Ah, bàtí mo wá tún wá darí wálé ẹ̀ pé tó bá ti wà nínú ẹ̀jẹ̀ ara nínú ẹ̀jẹ̀ èèyàn báyìí tó ti wà nínú omi ara kò ṣeé kò ṣeé sọnù nígbà mo tún dé tí mo rí i pé ah, mo tún ti di eh, ìyàndágbé mo tún ṣe bọ́ sí fìgìláńtẹ́ mi bàbá tó ń bá tó ń sọ òde ọláyà sí òde gáràjì. ilẹ̀ ń sọ ọláyà sí òde gáràjì pẹ́pẹ́ kan ẹ̀fọ́n òsì fìrú ní gbálà kó bàtà ẹ̀fín sẹ́ ṣùgbọ́n ìyá ìyá láàrin mi àti wọ́n lẹ́yìn ọdẹ lóògùn wọ́n ní tó wá lágbára jù mẹ́ pé oògùn kà ló pọ̀ lọ́wọ́ yín jù àlọ́dẹ tí ọba lóògùn kà tọ́ba ti kú re kò ní sùn un re nígbà tí ṣé tí ń lọ nílẹ̀ ìgbà sẹ́yìn ò ní lọ ẹ̀gbọ́n àwa ò fi àbíamọ̀ntìá àfi ṣèkà torí pé ọdẹ tí ọba wa lóògùn kí ni sọdẹ sí yọkàn kùtù ẹjọ́ kan ni hmm, yóò kùtù ẹjọ́ kan nígbà tó bá tí ọba lọ nú gbó bẹ́yìn ẹran lọ́yọ̀ sí ni bẹ́yìn tí ọ̀dín tí ó fi gba jàjàgbara rẹ̀ ìdí oògùn náà hmm, ìdí oògùn hmm, náà ọdẹ gbọ́dọ̀ lóògùn. lẹ́nu kan ẹ̀yin náà gbowó díẹ̀ báyìí ẹ sáà gbowó díẹ̀ ọlọ́run kún yín hmm. ọlọ́run kún mi kí ni pàtàkì aṣọ tẹ yìí gan. gbérí nù gbérí ọdẹ nù. kí ni wọ́n ń pè gbérí ọdẹ. aṣọ gbérí ọdẹ ó jẹ́ aṣọ tí ó ṣe pé ọ̀dẹ ni lọ́gbọ́dọ̀ máa ó gbérí àwọn yìí tí wọ́n tá a wọ̀ yìí wọ́n tó ń ṣe àwọn gbérí ń bẹ o kò ní bá a ṣe ń ṣe kẹ́ni bí a ṣe ń ṣe àwòrán ẹ̀ kò ní hàn. láwọn gbérí gidi ah! bí wọ́n ṣe ń rìkọ́dù wa kò ní hàn. kò ní hàn ah, kò ní hàn. wọ́n lè mọ wọ́n ní wọ́n máa ń bọ gbérí. wọ́n máa ń bọ gbérí. kí ló dé. wọ́n máa ń bọ ah, orí gbérí gbérí gbérí pé oríṣiríṣi àwọn gbérí mi wà kẹ́ tó gbé wọ̀ ó ti ní nǹkan tẹ́ fi pa gbàrà yín tí ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ bá gbé wọ̀ báyìí ó lè kọ́ mọ̀ sí pé gbogbo ẹ̀jẹ̀ ara ní kí màmá ọ̀ máa gbọ́ o kí ló wà lára gbérí tó le tó bẹ̀ débi pé béèyàn bá gbé wọ̀ ó ṣeé ṣe kó mọ̀ fa ìjà rẹ̀ yẹn lọ. àjogúnbá ni àwọn bàbá wa ní ọmọ nǹkan tí wọ́n fi ṣe tí wọ́n fi ṣe nípìnlẹ̀ wa ní ọmọ tí wọ́n fi ṣe oríṣìí gbérí lọ́pọ̀ àwọn gbérí ni ẹ bá fẹ́ ẹ bá fẹ́ gbé wọ̀ báyìí ẹ bọ̀ ọdọọdún ni wọ́n máa ń bọ ní ẹ bá ṣe ń bọ ìsọdún Ògún ni wọ́n máa ń bọ gbérí hmm. wọ́n bọ̀ wọ́n ní bí wọ́n ṣe ń ṣe hmm. ẹ sì fi ń dá mi lójú pé gbogbo ọlọ́dẹ tí wọ́n jẹ́ ojúlówó ọdẹ ló mọ̀ pé wọ́n ń bọ gbérí. Ah, wọ́n bọ gbẹ́rí ẹ ìyá o nígbà kan rí agbọ́ táriwo lọ jákèjádò gbogbo òlu ìyá wa o gíní kan ṣe o àwọn kan àwọn amòkòṣèkà kan wọlé wá o wọ́n palẹ̀ ìyá mọ́ o wọ́n lọ jáyà kalẹ̀ ní kiri o wọ́n jáyà kalẹ̀ nìbàdàn o ẹ ẹ dàkún sí lóòótọ́ lọ̀rọ̀. ẹ rí ọ̀rọ̀ yẹn lóòótọ́ ni ṣùgbọ́n wọ́n wá ń yà á sọ́nà sígbà wọ́n ń yà sáwo wọ́n ń yà sọ́nà kòkò bàbá àṣàṣọ ṣe é rí ẹni tí èmi tí wọ́n wá ṣe iṣẹ́ ibi fún mo mọ̀ pé wọ́n wá ṣe fún mi ṣùgbọ́n gbọ́ ya wọ́n yà sí wọ́n yàbò mi wọ́n tẹ gbà kí wọ́n lé mi mo lọ gbéra mi pamọ́ ní sẹ́dákun nígbà tí ìṣe pé èèyàn yà wèé kí n sì múra mi báyìí kí wọ́n á gbéra mi pamọ́ ẹni tó bá rí ńgbà tí mo dé yọ̀mọ̀ pé ní ọlọ́run tó ọba gbogbo àwọn ọdẹ Òṣogbo wọ́n ti gbogbo àwọn ṣùgbọ́n sẹ́mà ẹni tó tó gbé ni tó tún rí ni inú rẹ̀ ò ní dùn nígbà àwọn ọmọ pé ti ń tójú rí ní kíní ó dàbí bí ìgbà ọdẹ wọnú igbó ọdẹ tó bá ròṣẹ tó ròyà tó bá pẹran sí yóò fún yàn jẹ. ojú rí mẹ́wàá ojú mẹ́wàá gbọ́n ọ̀rọ̀ ẹja. ṣùgbọ́n ẹ bá ní ọgbà àwọn bá wà wà nù tó kó yọ̀ ń gbà rẹ̀. dáadáa dáadáa ẹnu ibi tí mo wà mi nìkan mi mọ̀ mọ̀ ni mo mọ̀ bí ibẹ̀ ṣe rí ibi tí wọ́n gbé mi lè mo mọ̀ bí ibẹ̀ ṣe rí bí wọ́n bá ń pè mọ́ kàmárù ni mo mọ̀ bí ibẹ̀ ṣe rí. àrà kan sán wọ inú ibi tí wọ́n garara báyìí tí ìyẹ̀tùbọ́n sì rùn sí mi nímú báyìí kábíyèsí tẹ́rù ẹ̀tùbọ́n rùn sí mi mo máa ń sọ fún wọn mo ní àwọn tí ń bẹ nílé wọn ò dákẹ́rù àwọn tó wà nílé wọn ò dákẹ́rù ẹ̀ ṣe é rí mélòó la fẹ́ ṣùgbọ́n eh, àlọ́ràǹkà hmm. bí ìkàǹgbà wọn rí i pé àti dà wọn kò sí ti wọn ní ah, lọ́gbẹ́rẹ́ rẹ̀ pápágbà wọn ti rí mi lẹ́mi tí mo sì mọ̀ pé wọn ti rí mi tí mo ti mọ̀ pé mo tún ti jọba lé lérí alábòsí ṣé wàá mọ̀ pé oyún àjọ àlọ́ràǹkà. elédùn àtúntò gbé ìjọba lórí alábòsí ẹjọ́ wa ni ẹni máa rántí ní ìdí iṣẹ́ ọdẹ ìjọba máa ń jẹ́ kí iṣẹ́ ọdẹ wù yìí sí gbogbo ìgbà bí mo tiẹ̀ ṣe máa ń bá múra kó nínú ilé báyìí a máa wù mí tó máa ń dùn mọ́ mi náà ni tí n bá ti múra pé ní gbogbo rẹ̀ báyìí inú mi máa ń dùn inú mi torí pé ní ilé lọ kí n má rí ọgbọ́n kọ́ bọ̀ ní ilé má rí nǹkan mú bọ̀ ní nǹkan tó yẹ pé nǹkan tí n bá mú bọ̀ báyìí àdúrà èmi gan wọn máa dúpẹ́ lọ́dọ̀ ọ̀dọ̀ mi ní máa fi nínú mi máa fi ń dùn láti ìrántí ọdẹ kí n inú yín máa ń dùn ni tí n bá tẹ̀ tún wá ráwọn ẹlẹgbẹ́ mi bí ọdẹ pé tí wọ́n ti wọ́n ń gọgbẹ́ tàbí pé wọ́n ń ṣe ọdún ọdẹ mi inú mi máa ń dùn ni. ìdàgbọ́ ò lẹ́ni sí ògùn ògùn bíbọ. ògùn lákà yóò sì mọlẹ̀ ah. ògùn lákà yóò sì mọlẹ̀ hmm. lẹ́kàn mi ò fẹ́ kó kò tì lómi rè olómi hmm. ń lé fẹ́ jẹ wà hmm. lásán lé fi mà fún màkúra. ìgbàgbọ́ tí mo ní sí ògùn bíbọ ni pé ó dáa púpọ̀ kéèyàn máa bọ̀ ògùn olùgbàna ni kò sí ni tí ẹni tó ń sì ń bọ ògùn wọn ìyàn jẹ kò sí nínú ògùn ògùn ò ní èrú o ògùn ọmọ èrú o kò sì mọ ọmọ ìyá pé ọsẹ nǹkan tí ọ̀dà ọya ẹ̀já bọ̀ ẹ bá bọ̀ ògùn tí ọ̀nà bá dí bábá tí ó dí tí òsàn náà téèyàn bá bọ̀ ògùn ọ̀nà ọ̀la ọ̀nà ọ̀la kò sí ni ó sì lè wò ó ṣètò ó sì àkẹ́ mọ́rọ̀ owó ra ẹ̀yà ajá wọn máa ní fi ń sí òògùn kẹ́ ẹ ẹ kó ṣe pé àkùkọ adìẹ lẹ rí kódà kẹ́ ẹ tiẹ̀ tún wá ní kẹ́ ní ìgbé kẹ́ ní omi omi tútù pẹ̀lú epo pupa tàbí omi tútù lẹ́tì ẹ̀rí báyìí pé dáka ayé ọ̀sẹ̀ máa ò bí mo ṣe máa báyìí wàá lànà fún mi láàárọ̀ ìlú ẹ̀gbọ́n omi tútù sí ìyá bí wọ́n bá pè ń gbé ẹ̀dá kan ẹ̀ bá ń bọ ògún bó ṣe lè kí wọ́n pọ̀ tó sẹ́ẹ̀ bá wọ bọ́. wọ́n bá bọ́ ìrọ̀rùn ló bá ẹ sì ah, gbàgbọ́ pé bí ẹ bá báyàn bọ̀ ògún bọ́nà bá là fún ọ̀nà ó là. ó ti yóò di dandan. ó di dandan. ó là ọ̀nà gbọ́dọ̀ là nílà bá ti bọ́ nínú ní abá ti bọ́ ní ní bó ṣe yẹ kán bọ́ wọ́n ní ẹjẹ́ àfàwọ̀ ṣiṣẹ́ tọ́mọ́ àwọ̀ kì í pé fẹ́ gbé onírọ́ babaláwo tí bá ti ń fọ pẹ̀lẹ́sẹ̀ kí aṣọ wọn kì í jù kan lọ ìfà wọn ní pọ́n wọn láṣọ ìwà òtítọ́ ni ẹjẹ́ àmọ́ yàn láàyò tá a bá fi òótọ́ kò sí ní téèyàn fòótọ́ ọ̀nà ṣe tí. tí kì í gbé èèyàn hmm, ó yá kí n tó yọ̀ǹda yín màmá a ti dìbò ìbò ti lọ wọ́n ti yan ààrẹ orílẹ̀-èdè ẹ̀yin gẹ́gẹ́ bí ọdẹ hmm àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ní gbólóhùn kan àbí kejì tẹ fẹ́ tọrọ àbẹ fẹ́ gbà nǹkan lọ́wọ́ rẹ ẹ bá wọn sọ. dúpẹ́ bí ààrẹ wa ṣe wọlé ṣùgbọ́n nǹkan tá a wá fẹ́ kí ààrẹ ó ṣe fún wa a wá bẹ kí ààrẹ wa kí wọ́n wá dákun kí wọ́n fi àyè gba ọdẹ tá a bá wọn jẹ́ ká máa gbé torí wọn bá gbébọn tí ọba wọn pé wọn bá fààyè gbà wá kí wọ́n jẹ́ ká ríbi kí mo rí ibi kí ọdẹ òní ìgbà agbára náà ti yẹ ká ṣe gan hmm, ojú òní ti ìyàwó inú mi dùn ayọ̀ mi kún pé aláǹfààní àtijọ́ fọ̀rọ̀ tó mi tó rú ọ̀rọ̀ ẹ̀yin ènìyàn wa náà yìí náà sì ti gbọ́ ẹ ti dé yóò já àǹfààní gidi fún ìyá wa ká tó yọ̀ǹda yín ká tó bọ́ sórí eré ọdẹ àbí hmm. ìjálá ọdẹ táàfin kásẹ̀ ògbó ètò ńlẹ̀ ẹ pera yín ní ìyá àbíyè kí ni pàtàkì sí ìyá àbíyè yín. bí mo ṣe jẹ́ ìyá àbíyè àwọn èèyàn àlejò ń wá sọ́dọ̀ mi mò ń gbàlejò kìí ṣe pé bóyá a kọ́ hospital pé kìíní mò ń dá àlejò lóhùn tí mo sì ní sátífíkẹ́ẹ̀tì mi lọ́wọ́ tá a fi ń dá àwọn àlejò lóhùn báwọn ti bá ń wá. ní ọ̀dọ̀ ti tèmi báyìí bẹ́ẹ̀ bá ní ẹni tó bá ní ìjú tàbí ẹ̀dà tàbí àìrọ́mọbí tàbí ọjà rẹ̀ ọ̀lọ́ déédéé màá fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi síta. ẹ pè é ẹ pè é. màá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. tàbí èèyàn wà ó ti ń ṣiṣẹ́ ṣiṣẹ́ kò rí ọ̀nà àbáyọ ọmọ àbọ̀ àwọ̀ dáwọn èèyàn ló sì yẹnu ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ó seven o one five eight three three three five one lẹ́ẹ̀kan sí i o seven o one five eight three three three five one. ẹ ṣe púpọ̀ ìyá wa àárínlóde abẹ́rẹ́ àárínlóde abẹ́rẹ́ ó kọ́ yín lẹ́ẹ̀kan sí àwọn tí wọ́n wò. chief mrs ìyábọ̀dé àdùnní adégbòkùnbí òjò tí mo jẹ́ ìyá ọdẹ kájọlà tí mo sì tún jẹ́ ìyálọ́jà gbogbo àtàkùnmọ̀sálókò gọ́ọ̀mẹ̀ntì. ojú òní tí ìyá ìyálọ́jà kájọ là ń bì àti ní gbogbo àtàkùnmọ̀sá lókù gọ́ọ̀mẹ̀ntì ojú ẹ bá ń forin kìjẹsà ìjálá ẹ fún kìjẹsà. ìjẹsà òṣèré onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ hmm. eléwìrín lasọ yín lóde ìgbàjọ ẹgọdọ ti báyìí lasọ òde ìjẹsà àní ètò bá dáa lọ́jà ni ẹ rà fún mi wá ń ronjó sẹ́nsẹ́ kúrúdú olóye ẹnìkan ìjólóye dùn ìran àjèsà nísìn tòlótòló ọmọ bàbá yín ní ẹrú bàbá yín nísìn pẹ́pẹ́yẹ ilé ọmọ olóbì kan wọ́wọ́ ń tiwọ́ nílé bàbá rẹ̀ ní ilé ọmọ olóbì ìwọ̀ wọ́ ń tiwọ̀ ìtọ́ bá fàtẹni àlọ́ sínú igbó etí ọ̀fẹ́ tẹni àwọ̀ sójú ọ̀nà ìranko gbọ́ àrí mú jẹ ìjẹsà òṣèré onílẹ̀ obì ń ọjẹ́ kàgbà àjẹsà kí mọ́mọ́ jobi tó gbó kákáká iyán ni wọ́n jẹun oníjẹ ẹ̀kọ́ abẹ́bẹ́ gbérin fún jẹ̀sà sẹ́gbérin ọdẹ abẹ́ ẹ̀gbérin ọdẹ wọ́n yìí fẹ́gbẹ́ olóṣì níran wọn wọ́n yìí kẹ́gbẹ́ olóṣì níran wọn mọ́mọ́ jẹ̀sà wọ́n yìí fi sẹ́sẹ̀rẹ́ wọ́n yìí kẹ́gbẹ́ olóṣì níran wọn.